دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال. èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí etí gbọ́ ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa àgbà Ṣàmsùdíìnì Ṣítù tá a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ kíkí ládà rẹ̀ lọ́mọ bá bàbá wọn. Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Sẹ́ríkì Ògúnmákin àwọn àfáwà àgbà tí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run ọba náà àwọn náà ni imam ishaq abọ́lọ́rẹ́ muhammadu awwal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ̀ abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. ilahi rabbil alamin wala udwana illa ala zalimin thumma salatu wassalamu ala rasulihi sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa ala kulli man salaka maslakahu ila yawmiddin. فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته لا يوقت يدافع الله وتعالى الله رفوع النبي محمد صلى الله عليه وسلم إن الله وبارك بقوة بلاي ونقاششنا نتياني روي ونواسع ضيف àmì ọlọ́wọ̀n bá kí ó jọ kí wọ́n ṣètúbọ̀ bá ṣẹlẹ́kùn ayọ́nà rẹ̀ fún àwọn sàfàbà kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa náà lọ́kùnrin lóbìnrin ní gbogbo ìfẹ́ tí ń náà fẹ́ náà ti gbọ́ wa ìbọ̀wé tí ọlọ́wọ̀n wa sọ́ọ́ ẹ̀sán dáadáa lékún orí kó halal bá tó bá ṣe fún àtẹ̀lé gbígbà tó la fi ara. Akọ́n kíra káàbọ̀ lónìí sí ìdánilẹ́kọ̀ọ́ wa. Títà ń bára sọ̀bọ̀ lánàá láti ibi ijọ́ mélòó sẹ́yìn àti ìtàtúnṣe lánàá náà ni tó ní ṣe pẹ̀lú ìdílé àwa mùsùlùmí. Ọ̀sìn tí ilé bá ti tò àdúgbò á tò tàdúgbò bá tò àwùjọ á tò táwùjọ bá ti tò orílẹ̀-èdè náà ti tò náà nìyẹn. Ṣé tí ni ilé ò bá ti balance? ìṣòro ńlá ni o kì í jẹ́ kí orílẹ̀-èdè náà ní fàyàbalẹ̀ àǹdà ọlọ́run bá kújọ kò sì lè wá tó ẹ̀yin ọkọ àtìyàwó à ń fi ọlọ́run ọba bẹ̀ yín ìpèrà yín ìjókòó ẹ jẹ́ kí ni yín rọ̀ síra yín ẹ kí ni yín mọ́ síra yín ẹ má gbàgbé bẹ́ẹ̀ sì bẹ̀rẹ̀ n tó ṣẹlẹ̀ lọ́dọ̀ yín lónìí láàrin ara yín tó wá ń bí ṣètì kẹ́mi náà ṣètì ilẹ̀ tó wá ń bígi ilé wá dà bó ṣe dà lónìí tí gbogbo ẹ tó wá dà bó ṣe dà lónìí ẹ̀jọ́ tó fi tọ́ lọ́hùn ẹ̀wọ́ àyànjú sí ẹ̀rọ tọ́ lọ́hùn ẹ̀rọ ti àwọn ọmọ yìí náà ẹ̀dọ̀rọ̀ pàtó kọ̀ọ̀kan tí iná gangan kọ̀ọ̀kan fọwọ́ wáyé afẹ́kọ́ mánéjì ara kò sẹ́ni tó pé adéyẹ̀ rò pé nìkan pé nu wa ni kò sí ọ̀rọ̀ tó sọ sẹ́yìn ló ń dùn láti jọ́nà lẹ́bàá sílẹ̀ ń tó ṣe fún ẹ náà ló ń kẹ́ náà lára tẹ ní láyé kò sí lè sọ. ọlọ́run wa ń sọ. wọ́n ní ikú àfẹ́ ọ̀lẹ́yìn kẹ́bí jáhálì yìí ṣé n tí ẹjọ́ jí ló lè fẹ́ ara yín tẹ́lẹ̀ bá wá ṣe kankan fún ẹ. fàṣùfà hàlẹ̀ àjílẹ̀ lèwú dì ilé ìsàlẹ̀ àjílẹ̀. wọ́n ti ẹ̀ torí ìfẹ́ kó ṣàmójúkúrò fún tó ṣe yẹn má torí nǹkan mi má wo ti ẹ̀wò ti fẹ́ tó wà láàrin. fàṣùfà hàlẹ̀ àjílẹ̀ lèwú dì ilé ìsàlẹ̀ àjílẹ̀. eléyìí náà tó wò nítorí lọ́hùn a ń wọ̀rẹ́ kọ̀rẹ́ ni àwọn takọ́ta torí báyìí ìtòrítọ́ lọ́hùn ẹ̀ríkà ń bẹ ògbòdì mò ń bẹ ọkọ mò ń bẹ ìyàwó náà àmọ́ ń bẹ̀yìn ọmọ náà mọ́ ń bẹ̀yìn ẹbí tẹ́ iná máa rú sí tẹ̀ ń dá sí i kò sèrè ká fẹ́ jẹ́ ibi kó dàrú ibi èrè wà ní kó tó kó tí gbogbo rẹ̀ jọ ẹ̀ àǹbẹ̀ọ́lọ́ ilé wa ọlọ́mọdé ó dàrú ẹ̀yin bàbá wa náà ń lẹ̀ Yorùbá bàbá wa lè gba ogun bàbá mi ti ń gbọ́ wa ẹ̀yin ya wa náà ẹ̀yin ní ká pàṣẹ fẹ́ kó ẹ̀dọ́mọ tí yín pé kó jọ kó sàmójúkúrò kó sàṣ ẹ̀yin náà gbọ́ wọn sí náà ẹni kó náà ní sùúrù kó fara dà àǹdọ́lọ́n kó má jù kílẹ̀ ẹ̀nìkan kó má bàjẹ́ o. a ti sọ díẹ̀ fún wa nínú tí ń jẹ́ okùnfà kílé tó àti kílé tó lánàá lábala tó gbélé abala tó yẹ ọkùnrin náà ni a ti bọ́ sí lónìí torí bó ṣe wà lọ́tún ló wà ló sì ń pa àgbọ̀dọ̀ fọkàn pátá tòbí kejì lẹ̀. wàlà hànà mẹ́sìlẹ̀ lẹ́bí alẹ́ yìí nàbí màrú. ẹgbẹ́ ń tọ́lọ̀ àwọn aṣọ fún nínú alukur'an ó ní wàlà hànà mẹ́sìlẹ̀ lẹ́bí alẹ́ yìí nàbí màrú. bẹ́ẹ̀ náà àtẹ̀jọ́ kùnrin kì í fẹ́ kóbìnrin ṣe dáadáa sí bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ṣe ní dáadáa kí náà gbọ́dọ̀ ṣe sí wọn. bẹ́ẹ̀ obìnrin náà ṣe ń rọ kọ́kọ́kùnrin ṣe dáadáa sí bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ṣe gbọ́dọ̀ ṣe dáadáa fún kùnrin kí ni yín akọra wọn ni kí ẹnì kejì ṣe dáadáa sẹ́nì kejì kó náà lè bari dáadáa gbà lóde ní tó náà ṣe dáadáa sí kò sì yẹ kó rírè kìsì kẹ́nìkan ya dáadáa kẹ́nìkan ya kejì pàtì ní panaki kọ̀lọ̀kọ̀lọ̀ làwọn kúrò ní ìwà burúkú ìwà tí ò da. alákọ̀ọ́kọ́ nínú tó jẹ́. حق الزوجة على زوجها. ètò obìnrin eléyìí tó pàtàkì tó fẹ́ gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ̀yin bá lè ilé ẹ̀tùrì tọ́lọ́n ní tó jẹ́tọ̀ tí tẹ́ ẹ̀ gbọ́dọ̀ máa ṣe fún ìyàwó iná fẹ́ kalẹ̀ yìí àti ká tí wọ́n náà máa ti gbọ́ gbọ́ tí náà. alimaharu. alákọ̀ọ́kọ́ nu rẹ̀ ni pé nígbà tẹ̀yìn fẹ́yàwó tẹ kọ́kọ́ ṣèdùnú àkọ́kọ́ fún owó orí rẹ̀ ṣẹ́ san. alimaharu. sàdáàkì rẹ̀ Àwọn ẹ̀bá ṣe ń jẹ́ ilé yìí. Àfọdúkọ̀ tí ń torí pé tó wà ń di náà tó náà tó máa sọ. Ẹ̀lẹ́mẹ́sẹ̀nù. Wọ́n ti ṣe ibùgbé, ọkùnrin ló máa provide. Ẹ̀lẹ́mẹ́sẹ̀nù. Ilé yìí náà ló ní àfi kọkùnrin mọ̀. Ẹ̀yin ni máa fún ìyàwó ní accommodation ìbò ló fẹ́ gbé. Ṣé ẹ ti fún àbíbi tí ẹkọ́ lè fẹ́ fi sí. lẹ́kọ̀ọ́ lè lè tán lá. turukọ́ náà bá sọ nínú àkùrá ni pé. asikiro hanna mi ni haifu sakẹ́tọ̀m mi wò jẹ́ dìkan. ọlọ́run bá ní ẹsẹ̀ àwọn obìnrin yìí gbé ẹjọ́ máa gbé pẹ̀lú níbi tí ẹ̀nà bá ń gbé nínú ọmọ. àdàtúndà rúhùnà lè tó dá ìṣèkú àlẹ́ yìí. ọlọ́run ni ẹ má fara ni wọ́n ẹ má fara ni wọn ẹ má fúnlẹ̀ mọ́ wọn láti lè gbé kó jẹ́ ìnira fún wọn pé nígbà tó bá rí gbígbé ó ń gbé ní ilé lẹ́bàá lọ mú ìlẹ̀kùn yàrá rẹ̀ lẹ́sìn pàtó rẹ̀ sẹ́yìn. ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ mọ̀ pé lára ojúṣe yín òun náà níbi tí ìyàwó yín bá fẹ́ gbé ẹ̀yin ẹ gbọ́dọ̀ ṣètò rẹ̀ fún. eré pàtàkì púpọ̀ ẹ má ní ti wọ́n náà gbàsára rè sanwó-ilé ẹ̀ pàápàá jùlọ ẹlòmíì tó bá ti ń jẹ kan lọ á ní kó ní kálukú máa ara rẹ tó bá ti sún àwọn aláṣẹ nígbà tí ẹ̀yà náà tó bá kẹrù ẹ̀ síta òkú níbò míì tí mò ń dé sí kò dáa kò dáa òun ṣe bẹ́ẹ̀ ẹ̀ ìsàlẹ̀ ẹ̀ kí lè jà náà náà ọba yìí. náà sáàlì níná níná níná ni. lára nínà àwọn ẹ̀ta kàkàkì yìí náà ṣùgbọ́n nínà sílẹ̀ yìí náà tún wá yàtọ̀ lọ́nà ọ̀nà ara mi. wọ́n lè mọ̀tò sí ojú bí i ń ta àgbàlérò pẹ̀lú rẹ̀. tàwọ̀fíìrù máa tàn àtàjù ilé yìí ìzà ọjà tùmẹ̀ ọ̀tàn á mi. ọ̀rọ̀ náà ni ohun tó kéré níbọ̀ ká tà sí níbi jíjẹ oúnjẹ. wà á fẹ́ ẹdí máa jẹ́ ẹ̀yìn ọkùnrin ẹgbọ́ kódà ah, lára ń tẹ gbọ́dọ̀ mọ̀ ni pé obìnrin ọkùnrin ò gbọ́dọ̀ wá nígbéraga ikú wa jọra rẹ̀ lójú ẹgù àwọn ọkùnrin máa ń sábà pọ̀ kí ló ń ṣe wá gan kí ló burú kẹyìn náà jáde kẹrẹ já wálé kí ló burú kẹyìn jáde kẹrẹ fọ́ wálé kí ni tó burú kọkùnrin jáde kó ra ṣe wálé wọ́n dá lùbọ́ sáwọn lé nǹkan ní mi ò ní sàm gbogbo yẹ ìyàwó mi máa lọ́ra gbé wa ṣé bá mi nǹkan tó bá ṣe náà la máa jẹ mi ò ní sàm rárá o rárá ẹ̀yin lẹ́tọ̀ọ́ láti ra oúnjẹ sílé ẹ má fìyà jẹ má fara ni wọn kó rọrùn àwọn obìnrin yìí ń gbìyànjú iṣẹ́ ilé iṣẹ́ ni ọmọ títọ́ iṣẹ́ ni oúnjẹ dídá dídáná rẹ̀ iṣẹ́ ni ẹ̀rọ oúnjẹ tilẹ̀ fún wọn. ọ̀hìn ìdúmọ̀tì. bákan náà kún wọn lọ́wọ́ látàrí pé n tí wọ́n ṣe nígbà tí iṣẹ́ bá wù wọn lọ́rùn gbà míì ẹ̀dá tí wọ́n ẹ̀ àṣìṣì wọn ẹ má dá wọn dá wàhálà yẹn. wàdàwà ìwà ìkànnà tó gbà níyà táwọn. ẹlòmíà ní ewu ni kí wọ́n jẹ́ pé mi ni màá ma wá ni màá ma lọ dáná màá ma lọ bá obìnrin ra oúnjẹ bá ara nǹkan lọ́jà èmi màá ma lọ jà alábìnrin ah, náà máa ń lọ jà. wàdàwà ìwà ìkànnà tó gbà níyà anábì a máa lọ́jà lára nǹkan táwọn kèfèrè fi fi ń bú pé máàlì hádà ọ̀rọ̀ sórí yá kò lè tọ́ àmọ̀ ẹ̀m sí fìlà aswak wọn ní rà anábì wọlé léyìí tó ẹkùn lọ́jà yìí ti bẹ̀rẹ̀ tí wọ́n ra nǹkan lọ́jà tó ń tún jẹun torí pé àwọn tí wọ́n síwájú náà àwọn ànábì ọlọ́run àwọn náà máa lọ jàlẹ́ ọ̀rọ̀ nǹkan. ọ̀pọ̀lọpọ̀ sallallahu alaihi wa sallam. ànábì sallallahu alaihi wa ní. màmá àwẹ̀ àròbí aláwọ̀ ni ọkọ̀ àlàkùnrin ya rasulallahi máa ha kó zàwùjá ti àdínà lè. ìkànnì náà sàhábà Muawiya bin Abi Sufyan radiyallahu ta'ala anhu olówó béèrè lọ́wọ́ ànábì ó ní kí ni ẹ̀tọ́ obìnrin lọ́rùn àwọn ọkùnrin. Kọ́lá Rasulullah. Anábì wa dá lóhùn wípé. Látọ̀kùn ìmọ̀ ha ìzàtàn ìmúta. Anábì ní lára rẹ̀ ni pé kí wọ́n náà máa fún ló ń jẹjẹ lódì ọ̀gbà kí wọ́n náà bá ti ń jẹun. Kì í ṣe pé kí wọ́n wá lọ ta kí wọ́n rà ọ̀gbìn kíkọ́ ìjọkọ̀ ìjọyà ara ẹ̀. Kó lọ bí kò ra nǹkan gidi kó kó wá fòun lẹ̀ sílé kí àmọ́ wá jẹ́ kó máa gbé tòun rẹ̀ ní lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ méjì. Irú àṣà wo rèé kò dáa? Lónìí ọ̀gbà tí wọ́n náà bá ti ń jẹun. ó gbọ́dọ̀ kó náà jẹun ní wọn náà bá ti jẹ lòun náà gbọ́dọ̀ jẹ má fi ìyà jẹ má fi ibi pọ́ má fara ní ọpọlọ wọn adìẹ o àwọn ọkùnrin ẹ̀rí kún lágbára púpọ̀. ọ̀tí máa ha ìdá tààrí mi ta. lẹ́nu àwọn tí wọ́n ti ń jẹjẹ́ kó náà. wọ́n ti kì fún wa ha ìdá ti ta sóyè ta. ìwọ náà dẹ̀ gbọ́dọ̀ fún láṣọ lójú ọ̀gbà tí wọ́n náà ti ń wọṣọ ọkùnrin mi ló ń yẹra ìyàwó rẹ̀ ti ra sọ́kùnrin ní fẹ́ ni. Ah! kò dáa. Ẹ̀kì fún wa náà. Ẹ wá ń pa ara ṣe oríṣi ìdá sí ìgbà àtẹ̀rẹ̀ ìgbà oríṣiríṣi. Ẹ̀yin wọ̀ làkà lóríṣiríṣi ọ̀pá aṣọ lóríṣiríṣi ẹ̀ ń tẹ̀sí oríṣiríṣi. Ìyàwó wa pa. Ìyàwó wa pa. Ẹ̀yin náà mọ̀ pé àwọn èèyàn á fi gbé ní pé ẹ̀rí ìyàwó rẹ̀ bó ṣe rí. Ẹ̀rọ aṣọ lọ́rùn, ẹ̀rọ jùbáàbù ẹra nìkọ́ọ̀bù fọ́lọ́ bá ti ṣàánú rẹ̀ tó ti ti wọ nìkọ́ọ̀bù tó ti ń ẹra gbogbo ẹra àwọn nǹkan yìí fún un sẹ́ni bí yàn bá ṣe ti tọ́ obìnrin sí ní gidi jẹ́ mímu àti wíwọ̀ bẹ́ẹ̀ náà lọ́nà wa ṣe máa pèsè àdéhùn ọkọ̀ sí. àtàkì Ìgbà títẹ̀ ṣe ìtẹ́ wà látẹ̀gẹ̀rẹ̀ bí lẹ́wájú ha. Anábìnrin bákan náà. Látẹ̀gẹ̀rẹ̀ bí lẹ́wájú ha. Wọ́n rán nǹkan bìnrin wa lè ṣe fún ẹ, má gbà ló fún ọmọ àná. Èèyàn ti ń lu bìnrin ní ìgbà tó wà lọ́wọ́. Bí lẹ́wájú ha. Ìyẹn máa ń tọ́ obìnrin ni kì í lù wọ́n kì í fìyà jẹ wọ́n. Wọ́n láàjọ fábí. Anábìnrin rà ọ̀rọ̀ tó máa sọ nínú tó máa bá nínú jẹ́ tó bá ti ń sọ kò ní rí ẹ kò ní rí ẹ gẹ́gẹ́ bí ọkàn tó lè máa fọ̀rọ̀ lọ akàn rí ẹ gẹ́gẹ́ bí ọkàn mọ́ àwọn máa fọ̀rọ̀ lọ ara ta àwọn ọ̀rọ̀ fún un tó ń sọ yẹn ni ilé náà gba àwọn abáàlẹ̀ ilé dá àjọ. wàlá àtàṣẹ́jọ ńlá ìbílẹ̀ bẹ́ẹ̀. bákan náà lábẹ́ ni má pa obìnrin tù sílé kí wọ́n wá jẹ́ ọkọ̀ nípò ń bá àjà ní ògbóni ṣe nínú ilé náà ní kò ti máa bá àgbàpọ̀ òbí nítorí yẹn kó ba lè fi àjọs. wọ́n kó wá sílẹ̀ kí wọ́n wá jáde lọ èso àwa tètè àyè yẹn òun àwa jíkọ̀tì a máa dá ọpọlọ rẹ̀ rú. àwọn ẹbí yìí dẹ̀dẹ̀ aládùnwò ni wọ́n kọ́ wọn kúrò lé ọkọ ni àwọn àwa tí kò tẹ́lẹ̀ sí àwọn a máa tẹ̀ ọmọ wa yọjú sí títí títí àwọn abalẹ̀ yẹn jẹ́ àwọn ọmọdé wà láàárín kódà kó tẹ̀ máa sọ ọmọ ńbẹ náà tí n tó wá dáa ni pé wọ́n ti fi àwòrán wa ní sí ibẹ̀ kò sàkọlé ibẹ̀ àwọn èèyàn ojú gbọ́n tó ṣe ojú ìwéṣe ni wọ́n máa gbọ́ ọmọ ti kọ́ wọ́n níyàwó rẹ̀ ti dá máa bí ta farada má ilẹ̀ fi sùn. ẹlẹ́kẹrin. sísínú lè kó lè kí máa ha wà kó falẹ̀ àdá níhà. ìyá bọ́ọ̀lù bá bá ìrìnlẹ̀ pẹ̀lú wàárí ìyẹn máa. Tíjú ká sínú ká. Ó sínú ìlẹ́kọ̀ọ́lẹ̀ kí máa àhá. Kí máa ń lera fóbìnrin, kí ń léhùn fóbìnrin. Ó sínú ìlẹ́kọ̀ọ́lẹ̀ kí máa àhá. Gẹ́lẹ́gẹ́lẹ́ obìnrin tí a máa ń jẹ́ kínú rẹ̀ dùn gbogbo ní. Ó wà wá dé inú ilé kí máa àhá. Ẹ̀rọ tó máa ń pàdé àti kàtó rẹ̀ rẹ̀ tó ń ṣàwàdà. Ó wà sí ìwọlé bàyà ìyàwó rẹ̀ alágàáràgà. Bàtàrí ṣe múrò tó kọ̀kọ́ ṣe ọkọ̀lẹ̀ sáwọn tó tún tẹ́kí ní sí. Tàbá sákì ìzọ̀fárí kàbí bẹ́ẹ̀ lè fún rẹ̀. Báyìí tọ́lọ́ máa ti fún ẹ lóbìnrin rẹ̀ sára rẹ̀ balẹ̀ tó ní sùúrù. Jọ́nà tó dúnìyà pẹ̀lú ìlú. Obìnrin mi ò fẹ́ yẹ̀yà kuyà frustration ló sọ jù bẹ́ẹ̀. Tàbá sàkì ẹ̀rùn bá fárúkà níbi ilẹ̀ fúnra. Tó bá ti wá lọ fọ́ títí láti rí ìtara rẹ̀ sì balẹ̀ díẹ̀ báyìí. Mánéjì ẹ̀ wá para rẹ̀ á máa balẹ̀ fún ìyá ìjọ rẹ̀. Ìnàlẹ̀ fúnra fi dúnìyà pẹ̀lú ìlú. Ẹ má jà tara wa o, obìnrin eré, ọkùnrin eré wọn láwùjọ o. Fáínàlẹ̀ fúnra fi dúnìyà pẹ̀lú ìlú. Ọmọlúwàbí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ olóṣù àwọn máa ṣẹ́w wọ àwọn máa ṣá àwọn ọmọ tó ti jẹyà kújà àwọn ọmọ tí wọ́n ṣe àwọn wábẹ̀ kan ṣá táǹkà àwọn máa ṣe kí táwọn fẹ́ẹ́ tẹ̀ pa sí nǹkan ṣá tẹ̀ máa rà àwọn mẹ́rin kókó lọ́kọ́ olókọ̀ ní gbòòrò àwọn ọmọ títà lẹ́ wọ́n ti bàjẹ́ àwọn ọlọ́pàá ní gbòòrò títí wọ́n wá mú ìdúpẹ́ jù ọ́ fọ́lọ́wọ́. ọ̀yẹ́nìlẹ̀ mẹ́ra Ànábì nínú ayé àlùkùrá ní tàbí ká yìí. Àṣírò nà bí lárú. Ọlọ́run yẹ báwọn lò pẹ̀lú dáadáa. Ẹ ti wá rí báwọn lò. Àṣírò nà bí lárú bí. Ẹ báwọn ṣeré nínú ilé, alága máa báwọn ìyàwó rẹ̀ ṣeré. Kọ́lá yàrá àìsàn náà nígbà máa bóun ìṣeré pa eh, kútùpà kútùpà. Àlá sọ́lọ́mọ́ alẹ́ ìwà sọ́lọ́mọ́. Ànábì sọ́lọ́ sọ́lọ́mọ́ ni. Láyé fún ẹ̀kí mọ́mínú mọ̀ọ́mìnà táwọn. Arábìnrin pákùnrin máa máa rò púpìnrin tó ń fẹ́ obìnrin aládùn obìnrin ni kò sóbi tó wọ́ọ̀sì tó wọ́ọ̀sì tó yàwó tó ń láyé. Kíkẹ́ ní Hẹ́mínà àkọlọ́kàn. Wọ́n á pa obìnrin ẹ̀jẹ̀ kọ́ ni máa pa ẹni ẹ̀lẹ́yìn àmà tẹ́ sí ìyàwó rẹ̀. Láàá yẹ fúnra kí mú mi nù mú mi náà. Arábìnrin kọ́kọ́ lọ mọ̀ pé mú mi ní jẹ́ mú mi nílò náà. Mú mi ní wá fẹ́ ní òun fẹ́ rí mú mi ní má láwùjọ tòun arábìnrin tí wọ́n bá ní wọ́n ní kórìíra sí wà kan lára rẹ̀. kẹ́rí hami ni àkọlù kan àdéyàmí ni àkàgbà. ẹni tí aláìkí tí wọ́n ní wọ́n ò fẹ́ yẹn lọ́sẹ̀nì kan ò fẹ́ lọ́dọ̀ ẹlòmíì adùn lọ́dọ̀ tiẹ̀ báyé ṣe rí nìyẹn sórí sórí bẹ́ẹ̀ ìyẹn ìyàwó lè ṣe ohun tí ò tẹ́ wa lọ́rùn ọkọ wa lè ṣe ohun tí ò tẹ́ wa lọ́rùn ìwà tó hù tí ò tẹ́ wa lọ́rùn yẹn ni ká èyí. ń bá gbọ́sára ara rẹ̀ ká máa kórìíra rẹ̀. kọ̀mísáì ẹlẹ́ẹ̀karùn-ún. alìkírọ̀ tún ẹlẹ́ ìhá. ẹlẹ́yìn náà pàtàkì kó pọ̀. alìkírọ̀ tún ẹlẹ́ ìhá. nínú tóbìnrin fi ń ni ma ọ̀n fún lè gé lẹ́sọ̀n ọ̀n bá bẹ̀rẹ̀ ṣe ìranú ta ọ̀n bá ìfọ́ gba ẹni kìíní ọ̀n bá ìwà láti wá ṣe àwọn tó ṣe nìyẹn sáàmà gbé nǹkan tẹ̀lé bọ̀ nígbà tí wọ́n ṣàtún kó yá wọ́n sọ púpọ̀ yá. àfi ajé fi sọ́hí ẹ̀rìnlá rọ́dúnlá ìfọ̀lọ́lá àlè wàsánlá màkọ́. alábẹ̀rẹ̀ sọ́lọ́m ní. bàlá dé. ẹni àkọ́kọ́ òun ni ẹni tí ìṣẹ̀yà rẹ̀ ṣe bàbá rẹ̀ tó ń lè ẹnu jẹ́. wẹ́lẹ̀ mara tún lè mú tààrà jílá. àti arábìnrin tó ń ya tó ya ṣàlóbìnrin pẹ̀lú wọ̀kúwọ̀ pẹ̀lú jìbìtìjà pẹ̀lú. ẹ arábìnrin bákan náà obìnrin tí ń ṣe bí ọkùnrin tí ń múra bí ọkùnrin tí ń wọ̀ ọkùwọ̀ tí ń wọ kòkòtò ń wọ bọ́mṣọ̀t káàkiri ẹ̀rí táwọn obìnrin dàgbòrò alábìnrin ẹni ìgbóni ilé náà. wà á dùn ún fún un. ó ní ẹlẹ́kẹta tí ò ní ra ẹnu ọlọ́run. yóò ó ní arákùnrin tí kò bí kíkọ́ pẹ̀lú ìyàwó rẹ̀. wàdà. dayó sì ní eléyìí ọkùnrin jẹ́ kókò kan ìyàwó rẹ̀ ò bá ṣe ọkùnrin ò bá bọ̀ lọ́wọ́. dada yóò fún. adúgbò ọ̀rẹ́ rẹ̀ àdè máa rẹ̀ lọ́wọ́ ṣojú ẹ̀. àníṣebọ̀ ọ̀rẹ́ mi ni ìṣó ọwọ́ tó ti wá mi yẹn gbọ̀ngbà mi kó ti wá bá ṣe yóò fún. kàyúùsù ni wọ́n yí kẹ́. ẹlẹ́gì lè gùn sí ìsá wọn tájà sòfin làbà ṣe náà kan o òwúrọ̀ kan ti fara jà wájú sọ́pẹ̀ lánàá o ń bì fẹ́ díẹ̀ ẹnì kan pè é o kó farabalẹ̀ ó gbọ́dọ̀ máa sọ lóòótọ́ obìnrin náà gbọ́dọ̀ sọ pé ẹnì sọ́ni ẹ láwọn ìyá mi náà ẹbí mi náà ní tó lè sòbí ìrìn gídè aláwọ̀ pàápàá jù. Ah, kò sí ní sọ́yàwó rẹ̀ àbí kò sọ. àríwé lè sòbí ìrìn àríwé lè sòbí ìrìn obìnrin kò sí sọ àbí kò sọ ò màmá.

ẹ̀yìn tí ẹ̀kọ́ náà ni àkídà lùsùn àwọn àlejò àmọ́ ẹ má jọ kó àkídà kọ́mọ wá bú àwọn sàhábà o. Ìbájọ́ kọ́ àkídà kan yìí. Yóò ti kọ́ọ̀dù ahli sunnati wal jama'a. Torí sẹ́ẹ̀ bá tí ènìyàn ìyàwó yín pẹ̀lú àgbọ́yé ẹ̀sìn, á sojú bọ lé o. Àwọn onígbàlà ìgbàdẹ̀ máa fi ààyè rẹ̀ yẹn ṣeré. Á gbé nǹkan mí lélọ́wọ́ wá lò fún yín. Á sí mẹ́rẹ́ fún láwọn ibìkan lára. Wọ́n yá ń lé mọ́ àmọ́ tó hátà gbé lẹ́yìn nínú dé. Torí pààyàn ò kí ó sì mọ́ ìyàwó yín ẹ̀ ráyè ti ẹ̀ ráyè àti kọ́lẹ́sìn. Ọ̀nà rẹ̀ ti jì, ó ti lọ sáwọn ibi tí ò yẹ rẹ̀ ó ti wá bá níjọ́ ti dálérú. alẹ́ ìmọ̀ra ọmọra dènà máa. ẹlẹ́ náà lẹ́lẹ́ ti fẹ́. sáàbì àrùn fàyànà tó há. ẹlẹ́kìkì náà ni. fàyànà tó há. dídáàbò gbogbo yìí o gbọ́dọ̀ mọ akíyèsí àti dáàbòbò ìyàwó rẹ̀ má jẹ́ kí àjẹ́ má jẹ́ kára ní. fàmílì hákì àlẹ́ yìí. nínú àwọn ẹ̀tọ́ tóbi nìyí fẹ́ gbà lọ́dọ̀ ní kò lè máa yàn fada ṣúṣàrà fàá. Gbogbo tó bá lè jẹ́ bí tó lè jẹ́ àbùkù fóbìnrin yìí tó lè bá nínú jẹ́. Fọ́ọ̀mù ni máa sọ tó máa jẹ́ kíkẹ́ náà ṣẹlẹ̀ sí. Fàyàmù náà wà mí náà ta bàbá jìn. Àkọ́kọ́ nínú irú nǹkan báyìí náà nìkan kó kọ̀ kó má jẹ́ kókò wọn jáde fòròfòròfòrò ọgbọ́dọ̀ máa stop ẹ̀ ó gbọ́dọ̀ sọ́pẹ́ ọtún tó kàn mí ibi tó bá wù kó lọ ó lẹ́sẹ̀ náà èmi náà fi mú un. yẹ̀mọ́ náà wọn á mi náà tàbí méje. ó gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ pé kó lè jáde bó ṣe wà mí pàtó. wàyẹ̀ mú lu bẹ́ẹ̀nà ra wà bẹ́ẹ̀nà fìtì láti gbégbé ìrìnà àárẹ̀ ti hà. ọ̀dọ̀ gbọ́dọ̀ kọ fún mi pé kó máa lọ jókòó fara rora jókòó pọ̀ pẹ̀lú àwọn ọkùnrin kọ́dà tó ń kàbúrò tiẹ̀ náà tó jọ́kùnrin wọ́n fààyè ìgbà tó kọ́ mọ́ wájú kó pẹ̀lú ìyàwó rẹ̀ ìwà àbàjẹ́ kan nílé náà nílẹ̀ Yorùbá lónìí tó pàdé pẹ̀tẹ́ sáàmì kakọ̀ àbíká kéèsì sáàmì náà ìdí ẹgbẹ́ ọkùnrin àwa ẹ̀gbọ́n rẹ̀ lọ́lẹ́ kò bá ní àwọn àjòkó sí ìyàwó bọ̀dá rẹ̀ ní sìkìrù màmá hòtẹ́ẹ̀lì ó bá o alábi ní èèwọ̀ ni alhamu wọn alimọ́ọ̀tì kí wọn náà jókòó pẹ̀lú ẹ̀gbọ́n ọkọ rẹ̀ kájọ máa pẹ̀lú ìyàwó bọ̀dá rẹ̀ ìyàwó àbúrò rẹ̀ Ànábì ní kú ní ọ. Àtàzáyúnú làhá. Sẹ́rí ìta sọ pé kó sọ ọmọlúwàbí rẹ̀ yìí kó má yẹ ìyẹ́ ìyàwó rẹ̀. Kódà ni pé má sọ̀rọ̀ síyàwó rẹ̀ ta kàṣàkàṣà. Fáàmì náà. Ọlọ́run yà sọ̀rọ̀ síyàwó rẹ̀ tó báyìí ìyá fi ẹ̀ máa bóbìnrin yẹn sunkún. Kì í sọmọ ọmọ rẹ̀ pápá gbọ́dọ̀ sọ ahọ́n wa. Nítorí wá ṣe ẹgbẹ́ni ilé kan kọ̀lẹ́kọ̀lẹ́ ṣàlàyé fún ẹlẹ́ẹ̀kẹjọ. Fàmìnà àtẹ̀fẹ́ yónú làhá. Tí wọ́n náà jẹ́ ọkùnrin, àwọn ẹlẹ́kọ̀ọ́bìnrin yìí ṣẹ̀ṣọ́ fún ẹ ó yọra fún ẹ ìwọ náà gbọ́dọ̀ yọra fún àbú broda dadi ẹgbẹ́ bí náà ṣe rí náà ẹ lọ yọ̀bù ìbẹ̀rẹ̀ fẹ́ kíyàwó yín máa dán kó máa já kan sí ẹni náà já kan sí. wàhálà bí ní Abbas. àwọn fún àwọn àgbà tí ń ṣe sọ̀hábì àbúrò bí Abbas. èmi la àtàzáyànà lè mọ̀rọ̀ àti kàmá tàtàzáyànà lè. báyìí ló máa ń ṣẹ̀ṣọ́ fún ìyàwó mi bóun náà ṣe ń ṣẹ̀ṣọ́ fún mi ẹ jẹ́ kíyàwó yín ó fẹ́ fọ́ ọkàn yín kó gbọ́ káwọn kò fún ìfọwọ́ máa gbọ́ lára yín kó wọn ná á ah, jẹ́ ẹ̀dùn sá ẹ̀hẹ́n bó ti yẹ kó rí rèé ìwọ ni kẹ́yìn pa wá ṣàyàn tí gbogbo gbogbo orú ti ó ti dọ̀tí gbogbo ẹnu ló ń rìn ìyàwó yín fẹ́ kí sí gbogbo òórù tó gbó báyìí ah, ó ṣàgbà fọlọ pé ah, àlòkọ nígbà má dẹ̀ ṣe tán ọgbọ́n ìrálẹ̀ ọlọ́mọ tẹ̀jẹ̀ ká fọlọ́tí àdánwò ńlá kan nílé fáwọn obìnrin míì ọkọ rẹ̀ báwọn lọ́tí ni gbogbo orí ló ń rùn fún gbogbo orí ló ń rùn fún pọ̀ àti sìgá. Ah! Báwo mo ló fẹ́ kìlì láre ní ṣé Fàlùwásì àdúrà òbí o àkànlò ìṣàánú o. Kò ṣe gbẹnu sí. Kò ṣe fẹnu kan o. Ẹ̀yin ọgbọ́dọ̀ yọ kù ẹ̀yin ọkùnrin náà gbọ́dọ̀ máa jẹ́ ti ara yín. àtàlẹ́ ìyónú là á. ọkùnrin mi yọ̀ bẹ̀rẹ̀ bíi pé bọ́ksà tó wọ̀ bá ìyàwó rẹ̀ tíyàwó tó bá fi lè bọ́ sórí báyìí káì àti nígbà tí wọ́n ṣiṣọ́ kéré kí ló dé abíá gan kan ogbó rẹ̀ irun ti kúgbó ẹgbẹ́ kaná ẹfarun abíá ẹfarun òsàlẹ̀ yẹn náà ìtura ṣe ẹ bá ti fẹ́ wà pẹ̀lú àwọn ìyàwó yín ẹ wẹ̀ ẹ fi pẹ́ fún sára ẹ jáfi kán bẹ́ẹ̀ náà tẹ́ bá fẹ́ jáde wọṣọ gidi kí ni ọdún kọ́ni ọkọ mi nìyí kẹ́ ẹ dín bàtú náà wà ní táwọn èèyàn wà pẹ̀lú rẹ̀ kó lè lọ́wọ́ sí ń pé ọkọ mi ló ń bọ̀ yẹn aṣọ wa fi gbogbo aṣọ wa kákò wọ́n ní kí kó ní payọ̀ ọlọ́run gbogbo aṣọ bí ìran gbogbo aṣọ kákò gbogbo ìfìlà dàbí ké lórí ẹ̀wà ni zuudu zuudu kan lè o aláàbí mú ọ mọ àwọn sábà náà mọ sọlbà lè fa àwọn ọ̀dọ́jà láàánú ẹ tán ra sí fáwọn ìyàwó yín. tàbí ẹlẹ́kẹsàn. ọ̀ọ́ẹ̀tù húdàlì ìsìlámì ṣe ń lóṣooṣù. tíyàn sọ ẹnu àlà ìsìláàmù níbi ohun tó lè jẹ́ ìgbẹ́rùgbọ́n rí tó bá wáyé látọ̀dọ̀ ọkọ ohun lè jẹ́ ìgbẹ́rùgbọ́n rí tó bá wáyé láti ìyàwó. ìyá ìsìláàmù wà sí kí láàrú dẹ́yìn náà wọ́n máa. sọ́ọ́rì kò fẹ́ fẹ́ jẹ́ sí. àwọn àwáyé. Eh, ìjà ṣẹlẹ̀ kó sọ́gbọ́n palẹ̀ dá sí ó ṣẹlẹ̀ nígbà nábì náà sọlá ní sọlá wọn ti pààyà lọ́wọ́ yanjú rẹ ni tó bá ti ṣẹlẹ̀ lọ́dọ̀ tí náà ti pààyà lọ́wọ́ yanjú rẹ ara yín lọ́wọ́ bára yanjú ẹ̀yin ẹbí tẹ fẹ́ dá sí ẹ̀yin àfa tẹ fẹ́ pàápàá jùlọ tọkọ àtìyàwó tán bá tẹ́ kí n tí ń jẹ́dùn kan wọn oníkàlùkù ti sọ ọlọ́run bá ní iyọrí da ìṣẹ̀lẹ̀ ha. ìwà ń fi kí làáhù dé iná ìhòmẹ́. táwọn méjèèjì bá ti gbà kó àwọn fẹ́ kó tán ni ẹ̀yin náà bá jẹ́ kó tán ẹ má tó rú sí ẹ má dá sí i àbí ọlọ́run bá kó sọ ẹ. العدل بينها ọkùnrin ṣe déédéé láàárín àwọn ìyàwó rẹ̀ tó bá ti jẹ́ pé ìyàwó tó ń níjẹyà kan lọ ọ̀ràn lélẹ̀ yìí o. ọ̀là sọ́lá ni wọ́n sọ́lá. má joyè ọ̀rẹ́ ìyàwó kọ̀yà lé. mọ̀nkánì láwọn múra tá a ní. bọ́nà sí wọ́n dáwọ́ tó oníjọyọ̀ kan lọ́tọ́ wá fìyà jà kan. mọ̀nkánì láwọn ìmọ̀ràn tá a. alábẹ̀rẹ̀ tó bá ní àwọn méjì. màmá láyé láyé ní dáàbò máa dún nílẹ̀ òkúra. ọ̀dọ̀ kan ló wá sí ìfowópọ̀ kejì tì. já àyà máa kẹ́ Èjìká rẹ̀ káyẹ̀ sẹ́gbẹ̀ bẹ́ẹ̀ táwọn yá ti mọ̀ pé arákùnrin inú bọ́dọ̀ kan yìí, àwọn tò lọ́wọ́lọ́wọ́ sẹ́gbẹ̀ kan. Àwọn yá wá rí pé ọ̀daràn eléjìká yẹ̀ rí ẹni tó ń fi kan kẹ́kan. Àwọn méjèèjì náà ló bọ́dọ̀ ṣe dáadáa sí. Ó mẹ́ta bí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ló bọ́dọ̀ ṣe dáadáa sí. Ó mẹ́rin lọ́dọ̀ sí. Àwọn mẹ́rin náà ló bọ́dọ̀ máa ṣe dáadáa sí. Fẹ́lẹ̀ olówó fún tàwọn olówó oúnjẹ. Rasafẹ́lẹ̀ náà. Rabatafẹ́lẹ̀ rabatafẹ́lẹ̀ náà. Sanwó-ilé ilé ilé ilé náà. Ibùgbé tó kọ́ ni wọ́n ń gbé ní kálukú náà máa gbé láàyè wọn ó sáwọn iléèwé ọmọ kan òtún tọmọ mi ò ní òun náà ó ní kíyà rẹ lọ sàn rárá kò gbà ó ibi tá a dé iná ọ̀rọ̀ ńlá ni gbogbo ọkùnrin ìbẹ̀rù ọlọ́run gbogbo kíni náà ló dé ọ̀pọ̀lọpọ̀ lérú ẹ̀yin obìnrin náà tọ́lọ́ bá ní kọ́kọ́ nígbà láàyè àti tóbi ọ̀pọ̀lọ ọ̀nà fúnlẹ̀ mọ́ àdánwò kan tó wọ̀ mí lónìí àwọn obìnrin kì í fẹ́ pápákọ̀ àwọn pẹ́pẹ́ mi kódà àwọn tójú bọ́ ni wọ́n ṣe bọ́ torí rẹ̀ kí lè fẹ́ jẹ léèrè ní eléyìí ìbẹ̀rù ọlọ́run ìpẹ́yọ̀ ìtọ́jú kù nínú tí yẹ ká gbọ́ àti ti gbọ́ wa nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tọ́lá. أتمنى أن تقول أن الله ماشي بعد جبر سبحانك اللهم وبحمدك أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì àbí tí a nífẹ̀ẹ́ láti ṣe ṣùgbọ́n irú ètò báyìí á pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn òṣèlú wa náà òun náà ní 080 75, 14, 66.